lábẹ́lẹ̀ lábẹ́lẹ̀ lábẹ́lẹ̀ lábẹ́lẹ̀ means behind closed doors lábẹ́lẹ̀ means behind closed doors ta ló mọ ohun tí àwọn olóṣèlú ń ṣe lábẹ́lẹ̀ ta ló mọ ohun tí àwọn olóṣèlú ń ṣe lábẹ́lẹ̀